الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ليس الدين أفلت عليه هو nípa kí ni ìdájọ́ kápá ẹ̀ràn léyà wọ́n fi wá sọ fún wa èwo ló tó láti mú palẹ̀ ẹ̀ràn léyà. يعني وأقل ما يمسك فيها من الأسنان الجدع من الظن يعني سيسي أكلي لا تفقى إليه هنا يا رسول nínú àbùdá wọn wá ní èwo ló ti rọ eyín nínú àbùdá òun náà ní ẹran tó bá ti pé ọdún kan ó kéré jù kọjá ẹran pé ó ti pé ọdún kan وقيل ابن ثمانية عشر أقوى nínú àwọn wọ́n ní òun lẹ́ran tó bá ti gbé oṣù mẹ́jọ àwọn míì ti sọ yìí pé ibùnà àṣà ọ̀tá ẹ̀ṣọ́ òun náà lẹ́ran tó bá ti gbé oṣù mẹ́wàá. tọ́ ó tún mọ̀ sí pé ẹran dábàá pa ẹran léyà kò jẹ́ ẹran pínrín sí. ọgbọ́dọ̀ jẹ́ ẹran tó ti dàgbà débi kan ètò dáàjù oníkàtà kéèké pé ẹran yẹn ti pé ọdún kan.